Ah, sọ yìí. èmi. ẹsẹ̀ kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ bò mí lọ́wọ́ èmi ò mẹ́ni kankan mi tiẹ̀ fura sẹ́nì kankan rárá. Karim lè ní agídí bọ̀ nǹkan ẹyọkan tí mi ní hard sínú resume mi pé kí n pa ní. bàbá kò ní dáadáa èmi máa sọ yí pé alájà. olóra àti káàárọ̀ ló sọ ohun mo sọ fún kò jábọ́ dáhùn. ìjà tá a sọ yìí mà òun ṣe kékeré ó pọ́ alájì ó ṣe kékeré. Ah, alájì ah, gbọ́dọ̀ sí ilẹ̀kùn yìí fún yín kẹ́ jáṣẹ̀ wọn náà sí ìwọ̀n láyé. kó lu agídíjú bẹ́ẹ̀ lọ mo ló máa pàṣẹ fẹ́mi. ẹ ṣe é lè ní. mọ́ra báyọ̀ mo ní sókè ẹ wọlé ayé mi láì láì lọ́nà. àríkà ṣe bí ẹni orí